وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فسلام الله عليكم ورحمته وبركاته adúpẹ́ fún ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bẹ tí ó tún yọ̀ǹda fún wa láti tẹ̀síwájú ìdánilẹ́kọ̀ọ́ wa kí ọlọ́wọ́n bá kí ó má ṣàjẹ́ kí ó ti ẹni tí ń sọ àtàwọn tí a ń gbọ́ ní àǹfààní ní ayé àti ọjọ́ gbẹ̀ndẹ̀ alukiyama gẹ́gẹ́ tí a ń bá lọ nínú alifẹ́k ní ìjẹjọ́ nípa báàbọ̀ kọ́sí wọlé ìfẹ́fọ́ àlàyé nípa kéèyàn ó lo òdojú láti gba nǹkan oníǹka àwọn àdájọ́ sọ̀rọ̀ mọ́ nínú sẹ̀ríà bákan náà alẹ́ a ti parí alọ́gọ́sìpò àti parí rẹ̀ ṣùgbọ́n èyí tí ó kù ní al-istihqaq kí là ń pè ní al-istihqaq istihqaq ní zuhuru kawni shay haqqan wajiban lil kí nǹkan padà hàn pé ẹ̀ńtọ́ wà lọ́wọ́ rẹ̀ kọ́ lónìí. sùgbọ́n ẹni tó dọ́wọ́ rẹ̀ ń ètò pé bọ́yọ̀ náà jalè rẹ̀ àbí ó lo ògbójúbà bí kò sẹ́yìn pé bọ́yọ̀ rà á lọ́wọ́ ẹni tó lè rúkó ní nǹkan yẹn ṣùgbọ́n tó padà ife yí pé ẹni yẹn kọ́ ló àbí kí wọ́n fún un kó lérò fún òun òun kìí fi ẹni tí ó fún lónìí a rí pé eléyìí wọ́pọ̀ nínú àwùjọ pàtàkì jùlọ nípa nǹkan tó jẹ mọ́ ọ̀rọ̀ ọ̀lẹ̀ ẹ rí pé ntí sábà máa ń fa wàhálà bẹ́ẹ̀ ó ní kí ẹnìkan ra lẹ̀ nísìnyí kó di ọ̀sẹ̀ pọ̀ orúkọ káwọn kó tó dé pé àwọn làwọn ní ilẹ̀ yẹn irú àlámẹ̀rí yìí kí ni ìdájọ́ rẹ̀ nínú sẹ̀ríà. tí a bá sì wò sí lọ àríkọ́ yàtọ̀ algosim ò ń gba dúkìá onídúkìá ní ti ògbójú ní ìtọ́mọ̀ yìí pé òun kọ́ lòun ní ìyẹn la fi sọ yìí pé òun ò ní ìpín kankan kódà kò ní àǹfààní kankan tí ọwọ́ pálábà rẹ̀ ìtọ́gbẹ́sẹ̀lé àti tí ó lé sí bí kọjá pé ọgbẹ́sẹ̀lé mọ̀lú mọ̀lú kó ti wá bímọ àti ìyá àtọmọ gbogbo ẹ̀ ní àgbà padà lọ rẹ̀ kódà tẹ́ẹ̀dín bá tó ti bá nǹkan kan nínú tọ́gbẹ́sẹ̀lé òun nígbà bá gbà padà lọ́wọ́ rẹ̀ tán yóò tún sú ẹ̀dín rẹ̀ yóò tún sùn sàn ìyẹn ní àlùkò ọ̀sẹ̀ ṣùgbọ́n ẹni tó sọ yìí pé ìrújú wà fóònù ni kọ̀mọ̀ yìí pé ẹni tó ta nǹkan fóònù abẹ́ ẹni tó fóònù nìkan kọlù ní àbí ogún tí wọ́n ti pín tí wọ́n lè rò yìí pé ọmọ mẹ́ta olùkú bí tí a sì ti pín ogún rẹ̀ sí ọmọ mẹ́ta yẹn tí ọ̀padà wà hàn yìí pé ọmọ míì tó wà sẹ́yìn pé àwọn ọmọ mẹ́ta àwọn ti kó gbogbo ogún tán. èyí tí ọ padà hàn yín pé ọmọ ẹni tó kú ni òun náà ní so ẹ sì rí pé ẹtọ tí ẹtọ wà lọ́wọ́ wọn èyí pé wọn fẹ́ fi la lójú kọ́ àbí wọ́n pẹ̀lú ẹ̀ torí pé wọn yín pé bàbá wọn tún ní ọmọ síbì ọba ti ọ ti ọmọ àbí àpèjúwe tí ó tún fi clear níbi kí ó ti rìn kó ti sọnù tipẹ́ káwọn ti pín ogún lẹ́mìí wípé bọ́yọ̀ ti kú lẹ́yìn ìgbà náà kọ́ padà dé kọ́ hàn yí pé kò tíì kò tíì kú àlàyé yẹn wà nínú fọ̀rọ̀ ìdùnnà ṣùgbọ́n tá nídìí ni pé kí dúkìá ẹlòmíì kọ́ wà lọ́wọ́ èèyàn ní téèyàn ò ní mọ̀ sí kéèyàn ó ti wá lérò yí pé bọ́yá olùlò ní tí wọ́n máa ti àǹfààní kíni ìdájọ́ yìí. ní jẹjọ a pé ẹni dúkìá ẹni tó a lè pín sí ọ̀nà mẹ́ta kọ̀ǹdíṣọ̀ tí ó wà. kọ̀ǹdíṣọ̀ alákọ̀ọ́kọ́ ni pé ẹni kó sì wà bẹ́ẹ̀ kí nǹkan ọgbẹ́fẹ̀lé ilé ńlé kílé kọ́mọ̀yé jẹ àbọ̀ gbẹ́fẹ̀lé mọ́tò mọ́tò kí nǹkan kan ọmọ yẹn jẹ mbẹ kọndíṣàn kan ní. situation mi ni wípé kọ́gbẹ́fẹ̀lé ṣùgbọ́n kó ti pòórá bọ́yá iná ti débà iná ti jó àbí wọ́n ti ti gbé lọ́gán lọ́dọ̀ rẹ̀ ìṣesí mi nù. ìṣesí ẹlẹ́ẹ̀kẹta ni pé kí nǹkan yẹn wà lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n kó ṣe wípé káyípadà ó ti bá a yálà àyípadà ń parí pé àlékún ti bá ni o àbí ó dínkù gbogbo ojúkànnà tí alimakuso nǹkan tí wọ́n gbẹ́sẹ̀ lé pín sí ní mẹ́ta yìí òun náà ni nǹkan tí ẹlòmíì tọ́padà rìn kó ń lò ní ojúkànnà mẹ́ta yìí ló pèsè ìyẹn ni pé. etí èèyàn lérò kó ló ní tó padà á hàn ibi ẹlòmíì lónìí ó ṣeé kó ṣe wípé nǹkan yẹ káyì padà kankan mọ́ ti bá bí ẹ̀ ń tó lérò ìgbẹ́ ń ọ̀tá ní onílé ṣùgbọ́n léṣe wà iná lọ́wọ́ láàrin bí oṣù méjì oṣù mẹ́ta èmi tí mo ní nì ó sì gbé lọ sílé ẹjọ ọjà ó di tiẹ̀ ojúpọ̀nà kanu ojúpọ̀nà ẹlẹ́ẹ̀kejì ó ní pé wà lọ́wọ́ èèyàn ní tí èèyàn lérò yìí pé ọ̀nà ẹ̀tọ́ ló gbàdọ́ dún èèyàn ṣùgbọ́n tó padà lẹ́yìn ọ̀rẹ́ yìí pé ọ̀nà ẹ̀tọ́ kọ́ kó pé yẹ kọ́mọ̀sì bíi kí ni ó ti jólé àbí kí mọ́tò nǹkan míì tó ti di pangolo lẹ́yìn ìgbà tó ti rà tán ojúpànà kejì nu ojúpànà ẹlẹ́ẹ̀kẹta nǹkan yẹn wà bẹ́ẹ̀ ṣùgbọ́n àyípadà ti dé bá bọ́yá símẹ́ǹtì nísìn ó ti fi ṣe blọ́ọ̀ tí èsì tiẹ̀ ń tí ọ̀tà fún un kì í sùn lónìí àbí blọ́ọ̀ ó ti fi mọ́lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ al-istihqaq láti lè gbọ́ yé nǹkan mẹ́ta ọgbọ́dọ̀ pè síbẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé ari al-mustahiq ìyá ẹlẹ́ni tó ń kílèmù wípé òun ló ń nìkan lẹ́yìn ìgbà tó ti dọ́wọ́ ẹnìkan ẹlẹ́ẹ̀kejì ni al-mustahaqqu minhu tí wọ́n fẹ́ gba ẹ̀tọ́ lọ́dọ̀ rẹ̀ pé bó ti dọ́dọ̀ rẹ o ẹni tó jẹ́ ọdọ́dọ̀ rẹ ẹlẹ́ẹ̀kẹta ṣíṣe àrùkùn sálẹ̀ ó ní alẹ́hàkù gẹ́gẹ́ ẹ̀tọ́ tí wọ́n fẹ́ gbà ẹ̀tọ́ tí wọ́n fẹ́ gbà ó lè jẹ́ lé ó lè jẹ́ mọ́tò kò sí nǹkan tí ò lè jẹ́. tí ọba wa rinlẹ̀ pé ẹni tí ó gbé ẹjọ́ lọ sí court àbí ẹni tí ọsọ ikùn ló ní nǹkan sọ́padà rinlẹ̀ ikùn ló ní kí ni ìdájọ́ rẹ̀. kakɔkɔ mu láti bi ìtàsọ yìí pé ìmọ̀ kí nǹkan yẹn wà bí ó ti wà tọ́ba wà bí ó ti wà lẹ́yìn ní n'inu. nínú ẹ̀rú ẹni bẹ́ẹ̀ yóò kú lórí nǹkan yẹn yóò fún ẹni yẹn padà bí ilé nísìn tó ti rà tẹ́lẹ̀ lẹ́mìí pé ẹni tó lónìí tùmọ́tò padà hàn yálà fúlẹ̀ ẹjọ́ ni àbí pẹ̀lú àlàyé láàrin ara wọn náà yìí pé ẹni tó ni ó ní nǹkan yẹn ti wà ń tẹ́lẹ̀ yóò kú níbẹ̀ torí pé ó ti hàn yí pé ẹ̀ńtọ́ta fún kan ní òní dúkìá onídùkìá sì ní nínú sẹ́ríà kò lè lọ́sọ́dọ̀ ẹlòmíì àyàfi pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ ìfinúfíndọ̀ rẹ̀ ìlọ́lọ́wọ́ bá fi sọ pé yá ayọ́ ọ̀lẹ́dínà àmánù làtàkùlù àmúwádàkùn bẹ́yìnàkùn bẹ̀lbọ́ọ̀tẹ̀lì ilà àǹtàkùn tìjáratan àǹtàrọ̀ ọ̀dẹ̀ ẹ má jẹ dúkìá yín lọ́nà àbàjẹ́ àyàfi ẹ sábà pé pé ìyọnu wà láàrin ara yín nípa yí pé ẹjọ da òwò papọ̀ tí ìfinúfídọ̀ sì wà ọ̀sẹ̀lẹ̀ ń bẹ̀ ànábi sọsọ yí pé láyé xẹlú máàlì mùrẹ́tì mùsùlùm ìlà bẹ̀sẹ̀ bẹ̀mí nàfẹ̀ kọ̀lẹ́tọ̀ dúkìá ọmọ mùsùlùmí kan lẹ́tọ̀ fún ẹlòmíì àyàfi ẹ finúfídọ̀ fílẹ̀ yálà nípa pọ́tà ni o àbógun yẹn lọ́fẹ̀ẹ́ tí ẹ bá ti ṣe léyìn dúkìá ẹlòmíì ò lè lọ sọ́dọ̀ ẹlòmíì lọ́nà pé bóyá mi ò mọ̀ pé ẹ̀ ń tọ́ta kọ́ lónìí tó ìdájọ́ nínú sẹ́ríà ní pé ẹni yẹ oní ọ̀padà gba nǹkan rẹ̀ ṣùgbọ́n ẹni tó ti ra nǹkan lẹ́mìí pé ẹni tó ta fún un abẹ́ni tó gbé fún un òun ló ní kí ni àlámọ̀rí tiẹ̀ bó ni ó ti jẹ́ alamari rẹ̀ bí ó ti jẹ́ ni pé àwòye síbi nǹkan yẹn ti dọ́dọ̀ rẹ̀ tọ́ba ṣe pé lójú pẹ́ na pé gbà mo gun ọ nìkan yìí gẹ́bí ṣe máa ń ṣẹlẹ̀ pé ilẹ̀ yìí láti bè á fún ọ ṣùgbọ́n tí wọ́n padà rìn pé ẹni tó fún yàn ń lẹ̀kọ́ lónìí nígbà fẹ́ kẹtẹ́lẹ̀ kékú ṣe pé ó fowó rà ni àti pé kò ní kankan sí sí ọgbà ṣùgbọ́n tọ́ba ṣe pé pẹ̀lú owó ló fi rà á ìdájọ́ tí ó ṣẹlẹ̀ ní pé owó tó fi ráhùn yóò padà gbà á lọ́dọ̀ ẹni tí tó fèkì ẹ̀ àbí tó ta ọjà ìrú tó tà fún un. àlàyé mi tuntun wà bẹ́ẹ̀ ni pé ìgbà míì wà èèyàn á máa ra nǹkan báyẹn ká sọ yí pé etí wọn padà kílèmù níbẹ̀ nǹkan kékeré ni lápèjúwe bóyá ọ̀ra kọ̀ǹpútà nísìnyí ẹnìkan padà wá sí pé mouse tó wà níbi kọ̀mpútà rẹ̀ mi mo ní sẹ́yìn pé nǹkan kékeré nìyẹn so ẹni tó sọ ipò ló ní mouse yẹn yọ máa mú lọ ṣùgbọ́n wo mouse yẹn nìkan ni yọ gbà padà ọjà ò bàjẹ́ yẹn ni pé kò ní dá gbogbo ọjà padà yìí pé ó kú ta ọjà fún wa nínú rẹ̀ wọ́n ti sọ pé wọ́n lóní pé gbogbo ọjà rẹ̀ gan tiẹ̀ nídìí ẹ̀ mọ́ no akidu kọntrakti tó wà láàrin òun àtẹnì kejì òun kò bàjẹ́ rárá owó máwùsù tí a gbà òun òun náà ni ó gbà padà yóò sì máa jẹ ti kọ̀mpútà ọmọ jẹ tẹ̀ ṣùgbọ́n láwọn ti kódì kejì ni kọ́ ẹ pé odidi kọ̀mpútà wọn gbà ṣùgbọ́n máwùsù òun lọ́sẹ̀kù lẹ́yìn pé lágbájá lónìí akidu àárín ara wọn ti bàjẹ́ kọntrakti tó wà láàrin ẹ̀ńtọ́ sàǹkan àtẹ̀ntí wọn gbà lọ́wọ́ rẹ̀ ó ti bàjẹ́. mọ́ọ̀tù yẹ yọ da padà ni yóò si gba owó rẹ̀ padà àlàyé kan nìyí ẹ̀rí pé ní ìjẹjọ́ àpò yìí pé tọ́wọ́ ni ìtọ́sà lékún níbi ìtẹ́niyẹ gbé tọ́gbẹ́sẹ̀ lé ìtọ́sà lékún yóò dá padà náà bíi kọ́gbẹ́sẹ̀ lé màálù ó màálù kókó ṣùgbọ́n irú kéèsì ẹni tí wọ́n ta nǹkan fún bóyá wọ́n ta màálù fún lápẹ̀tùwé nígbà wọ́n ta fún ó ti bímọ sí lọ́dọ̀ kí wọ́n kẹ́nìkan tó dé pé màálù yìí èmi ni mo ní wọ́n sì ní pé tiẹ̀ ní tòótọ́ ṣé ìyá nìkan ni ó padà àbí ìyá àti ọmọ ìyapẹ́ ẹnu àwọn onímọ̀ ọ wà gẹ́gẹ́ bí ó ti wà ń bi ti alagọ́sùpù náà ní ta ṣùgbọ́n gẹ́bí ń sá sọ pé káyọ̀dà ni pé dúkìá onídúkìá kò lè lọ sọ́dọ̀ ẹlòmíì àyàfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ ẹ̀ńtọ́ bá sì ní ìpìlẹ̀ òun náà ló ní akẹ́tún gbogbo ńtọ́ bá ti jáde látara nǹkan ẹni yẹn náà ni òní ìyẹn fàtẹ́wọ́yá sí pé ètò tẹ̀sùn wọn òun ni pé gbogbo àlékún náà ọdún ẹni yẹn náà ni yọ padà lọ ìyẹn ni pé ọdún ẹni tí wọ́n dá lẹ́jọ́ fún wípé òun ló ní nǹkan níbàámu sí píríncípù tí a sọ yìí pé dúkìá onídúkìá kìí lọ sọ́dọ̀ ẹlòmíì àyàfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ ẹ̀ńdọ́bà sì ní ìpìlẹ̀ òun náà ló ní <clears throat> òun náà ní ó ní akẹ́kọ̀ọ́ sí ọba tẹ̀lé ṣùgbọ́n àwọn sọ sọ yìí pé èyí tọ́ba sàlékún kò ní í jẹ́ ti ẹni tí wọ́n dájọ́ fún ipò ńlónìí àbí lọ́nà míì a sọ yìí pé àlékún ó pín sí méjì àlékún kan wà lórí pé ziyada mọ̀tẹ́sílà ni àlékún tí ọ wà lára nǹkan tí ò dé mú kó ń bẹ̀ tó ṣe pé àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá àlékún mi wà tó ṣe pé ziyada mọ̀tẹ́sílà àlékún tí ó ṣe pé bọ́dì nǹkan àti akẹ́tùn rẹ̀ ọ̀sọ̀tọ̀ọ̀tọ̀ ntí ó jẹ́ ó kílẹ̀ àlàpẹ̀tùwẹ̀ ẹni tí wọ́n ta fún sí tó di lẹ́yìn oṣù mẹ́fà sẹ́nìkan dé pé òun ló ní màálù tí a sì dá lẹ́jọ́ yìí pé ẹni yẹn ló ní tòótọ́ sẹ́yìn pé màálù bó ṣe wà lóṣù mẹ́fà sẹ́yìn kan ni ó ṣe wà nísìnyí ó ti dàgbà sí. dídàgbà sí tó dàgbà sí òun ẹni yẹn ní sọ yìí pé à bí mo ṣe gbé màálù sọ́dọ̀ kọ́ nígbà àkọ́kọ́ lélẹ́yìí so dídàgbà sí rẹ̀ ọba mowó rẹ̀ no bó ṣe dàgbà sí òun ẹni yẹn náà ni ó ní alẹ́ ìyẹn là ń pè ziyada mọ̀tẹ́sílà àlékún kasi sì wà tó ṣe pé ọrọ̀ ọrùn ká sí òun malu yẹ bíi àpèjúwe ọmọ tá a sọ nísìn màálù tẹnìkan rà lẹ́yìn ọ̀rẹ́ yìí sí wọ́n padà sí pé ti bímọ sẹ́yìn pé ìyá já wà ọmọ náà sì ọmọ náà já ni ìyá pẹnu wa yìí pé ṣé atọ́mọ àtìyá ni ó dá padà àbí kò ní dọ́mọ padà ìyá nìkan ni ó dà padà débi tí a sọ tán a ní pé ìpìlẹ̀ ní pé àtọ̀ ìtọ́ba tí ọba yọ látara àpìlẹ̀ àti pilẹ̀ àti ntọ́ta ìyẹn ni pé ntọ́pakẹ́tún látara ẹ̀ náà ẹ̀ ntọ́ba ní ìpìlẹ̀ iná lónìí ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n àdéhùn kan wà tí àwọn tó yìí pé ọmọ kò ní lọ sí ọ̀dọ̀ ẹni tí wọ́n dá lẹ́jọ́ fún pé òun ló ní nǹkan òun náà ni ìṣẹ̀lẹ̀ kátó ṣẹlẹ̀ láyé anabi wa muhammed sallallahu alayhi wa sallam arákùnrin kan ra ẹrú nígbà tí ó ra ẹrú yìí ó ti lu ẹrú lọ́padà wàá hàn yìí pé àléébù wà ní ara ẹrú ó wá fẹ́ dá padà fún ẹni tí ọ̀tà fún un pé ẹrú tó ọ̀tà fún mi àléébù wa bẹ̀ ó ti sàlàyé nípa ní eléyìí gba irú rẹ bá mówó mi ẹni yẹn wá sọ pé à gba irú rẹ bá mówó mi ní ọjọ́ kelo sí ọjọ́ kelo pé ó ti lu ẹrú yìí ni ẹ̀yin fọ́ lówó rẹ tọ̀tọ̀ ṣùgbọ́n owó ètí wọn náà ti lò lára ẹrú mi ọba mu ọ̀rọ̀ yìí wá dá èdè ayé sílẹ̀ láàrin fàábí méjì yìí wọ́n wá lọ sọ́dọ̀ ànábì wa muhammed sallallahu alayhi wa sallam anabi wa sọ pé alkọrọjù bí dọ̀mán ìyẹn ni pé ìgbà tí ẹrú yìí wà lọ́dọ̀ ẹni tọ́ra tí ò tí ì rí àléébù rẹ̀ tẹ́rù yẹn bá kú ta ni sọ́tẹ̀jì rẹ̀ wà lórí ẹ̀ sẹ́yìn ń tọ́ra ẹrú ni so ìgbà tó sẹ́yìn pọ̀ ni yóò bí a sọ́tẹ̀jì yẹn tí ọba sẹlẹ̀ àti pé àǹfààní tó ṣeun ọwọ́ wà nípò shortage tó ṣe pé òní ọ̀dàn fún tọ́ba tẹ̀lé ni kò ní kankan tí wọ́n sàn ìtumọ̀ alxọ́rọ́jù bíi tọ́mà nìyẹn pé ẹ̀ǹtí ọba bí àrísì nǹkan pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí òní ọ̀dàn fún àǹfààní rẹ̀ náà òun náà ni òní ìyẹn ni pé àǹfààní tí wọ́n sọ pé ó rí lára ẹrú yẹ gbogbo táìmù tí ó wà lọ́dọ̀ rẹ̀ sọ̀kò òní yóò dàn fún tí nǹkan bá ṣe sọ àti pé àǹfààní yẹn yọ jẹ́ ntí yọ wà nípò pé òní ọ̀dà fún ẹ̀rú bánibí sọ̀rọ̀ sọ́làm ti tẹ́jọ́ náà ìyẹn fà táwọn onímọ̀ àfi wá sọ pé ẹni tí nǹkan dọ́wọ́ rẹ̀ náà ní ti ìrújú tọ́wá sí pé wọ́n padà hàn wípé òun kọ́ ni ẹni tí ó gbé nǹkan yẹn fún àbí tọ́ta fún kọ́ lónìí àwọn ntí ọba súyọ látara ẹ̀ náà òun náà lọ yẹ kó ní kó sì pé yà á kọ́ máa lọ sọ́dọ̀ ẹni tí wọ́n dájọ́ fún ṣùgbọ́n àwọn ọmọ tó súyọ lẹ́yìn ìgbà náà kó sì pé ẹnìyẹn ni ó ní torí pé òun ni kú dà fún tọ́ba pé ó kú sí ọ̀dọ́ rẹ̀ nǹkan yìí sì ní kìí ṣe pé bọ́yá ó gbé àbí ọgbẹ́sẹ̀ ní tipa ọ̀rà béèyàn ti ra nǹkan ni ọ̀wọ́ yín pé ẹni tọ́ta fún kọ́ lóní àbẹ́ni tó gbé fún kọ́ lóní ẹ̀rí pé sábà wo ẹ̀rí yìí náà ó strong ṣùgbọ́n tá a bá wò ó dáadáa a rí i pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ẹni yẹn kà lu ẹrú lásán ni ẹ̀ńtọ́ wa lẹ́rú wa fẹ́ béèrè owó ọ̀yà lérí ẹrú ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ tá à sọ nísìnyí ó ní ọmọ ọmọ tí a fojú rí báyìí sẹ́yìn pé lílò kì í ṣe ń tá a fojú rí ó ti lò ó ti lò lọ ṣùgbọ́n ọmọ là ń wò lẹ́yìn taasị a sì bi ìyá tó bí ṣe àwọn àṣà yìí pé ọ wà ni ó ní àbí ẹni tí wọ́n dá lẹ́jọ́ yìí pé ìwọ ló ní nǹkan èyí tó tẹ̀sùn wọ́n ni pé náà ni ọmọ kó ọmọ yẹn lọ ṣùgbọ́n bó o lẹ́ ń tí wọ́n wá gba nǹkan lọ rẹ̀ o ní tiẹ̀ ó ti jẹ́ bí tiẹ̀ ó ti jẹ́ ẹ tí wọ́n fi àtọ́ dá bí tí ó ti jẹ́ ni pé ẹni tó ta nǹkan fún un òun náà ni ọ gbọ́dọ̀ ta gbogbo tí ọba súyọ látara ń tọ́ta fún ìní ọ̀sán ìyẹn fàyà sí pé ìsọkúsọ oníkọ́sọ pé àfọdúwọ̀ mo ti talẹ̀ fún ọ ní ìsìn ó ti lé lọ́dún mẹ́wàá ó ti lé lógún ọdún ẹnìkan á dé ọ̀sẹ̀ yìí pé òun ló ní wọ́n gbà á lọ rẹ̀ kó tó á sọ yìí pé ọ̀wọ́ àbá mi gbogbo gbàtà ọba ta nǹkan ìwọ náà ló sì dà fún ìbáàlè lọ́gọ́rùn-ún ọdún ìyẹn lọ́kàn yẹn pé kó o tó lè ta nǹkan màmàdájú pé wọ́n lo ní nǹkan yẹn náà wá ti màmàdájú pé wọ́n lo ní mọ̀wùlẹ̀ ta ṣùgbọ́n tó bá fi lè ta ìwọ lọ́ọ́ dà fún ẹ sì rí i pé nínú ọ̀pọ̀lọpọ̀ àgbémẹ̀ntì lẹ̀ wọ́n máa kọ́ bẹ̀ náà pé tí nǹkan ká bí ilé sẹlẹ̀ sẹ́nìkan bí ilé dé pé o lò ó nílẹ̀ yìí àbí o lò ó ní dúkìá yìí ọ̀ dà fún o láì ní gbèsè bí wọn ò tẹ̀sẹ̀ kọ̀ yẹ nínú sẹ̀ríà àti nínú tí ọjẹ́ déédéé ni wípé ẹni tó bá ta nǹkan ó ti gbà wípé òun ló ní nǹkan yẹn ló fi ta òun tó bá padà àyín kó nǹkan ló ní mọ́ àsìkò ní ọ̀dà fún iye ọdún torí ọjẹ́ so nípa àdí eléyìí ẹni tí ọ̀ta nǹkan tí wọ́n wá gba nǹkan yẹn lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ níyẹn nípa yìí pé nǹkan ló ní ẹni yẹn ni ó dàn fún gbogbo àdánwò tí ọba súyọ látara nǹkan tí ọta yẹ àfààní pé ẹrí pé ìfèsì àkọ́kọ́ ìlàsọ yẹ ṣùgbọ́n tí esi ẹlẹ́ẹ̀kejì ìfèsì alákọ̀ọ́kọ́ tó àgbàlérò òní pé nǹkan tí wọ́n tí ẹni yẹn claim ó sì wà bẹ́ẹ̀ ní tí ò yí padà ìfèsì ẹlẹ́ẹ̀kejì ni pé kí nǹkan yẹn ó ti kó ti pòórá ká má rí mọ́ kẹ́nìkan padà dé bọ́yá màálù tí ẹnìkan rà tẹ́nìkan padà kílèmù rẹ̀ síwájú di pé wọ́n dá wípé ẹni yẹn lónìí ó ti kú kí ni ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ bá a ti sàlàyé ní jẹjọ yẹn náà ni ọ̀nà àbáyọ nínú sẹ̀ríà ni pé ẹni yẹ irú nǹkan tí. ààrí mọ́tà sàfẹ́kù òun náà ni ọ lọ rà bóyá kọ̀mpútà tí wọ́n tà tí wọ́n padà rí pé ń tọ́ta ikọ́ lónìí kọ̀mpútà ló sì ti suná yìí a wà sọ fún yín pé kọ̀mpútà tó tà wọ́n padà rí pé wọ́n kọ́ lónìí ẹni tó sì ní ti gbàǹkẹ́ àbí ẹni tó ní ó ń béèrè fún ìwọ tí ọ rà á lọ wá bí ó ṣe wárú kọ̀mpútà yẹn gẹ́gẹ́ fún ẹni tí ó ní kọ́ wa lọ gba owó rẹ lọ́dọ̀ ìsì ọ̀tà ìdájọ́ ṣẹ̀ríà nìyẹn níbàámu sí ń ta sọ pé dúkìá onídúkìá kò lè lọ sọ́dọ̀ ẹlòmíì àyàfi pẹ̀lú kíni o pẹ̀lú yọ̀ǹda rẹ̀ ẹn tí ó sì nudúkìá kọ̀ yọ̀ǹda pé òun gbélé e tọ́ba gbélé e nífinú fídọ̀ lẹ́yìn ìgbà tó padà sá sọ àpò rẹ̀ nìyẹn ráìsì rẹ̀ ó ní ìyẹn ẹlẹ́ ìfẹsí ẹlẹ́ẹ̀kẹta ó ní sísí pé kí changes ó ti dé bá nǹkan tí wọ́n ń claim pé làáfà wa ibẹ̀ làáfà ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé wàzáàrì ọ̀nbẹ̀ṣọ́bà àti nkàmẹ̀kárọ̀ fàmáàlì mọ̀wùlá àfọ̀kà ilẹ̀ kírọ̀ wà mú tẹ̀xíkùlà àrùdè mìíràn ṣùgbọ́n àti bàdàl bìnnà àwògárìsìn àwò ìmàrọ̀tì yọ̀ọ̀tàl bìnnà àwògárìsàhù bìlqìmẹ̀tì àwò. tẹ́kùhù wà ákùdù ajiri bùkàtì títí dé ìparí rẹ̀ gẹ́bí àtúntàlàyé. afaani pé wazari ombi subahasin kamankaro famali mawulaha faqat illa kiro afa bẹ̀rẹ̀ pẹ̀lú irúgbìn ẹntì ọlọ́gbìn irúgbìn sórí ilẹ̀ kan tọ́wá pé ilẹ̀ yẹ ń lò ní àbí ẹnìkan lọ́yọ̀ǹda fún yín pé kọ́ lọ sí i tọ́sẹ̀ yìí pé ọ̀padà yìí pé ẹnì yẹn kọ́ ló nílẹ̀ tí ẹnì yẹn gbé nǹkan sí ilé òfin pé wàzáàrì ń bè ṣùgbọ́n yẹn pé tí rùjú wà fún yẹn sẹ́ pé ọlọ́ dìdì gbẹ́sẹ̀ ní ti ìtọ́màmà kàmínkàrọ̀ ìdájọ́ rẹ̀ dàgẹ́ bí ẹ̀tọ́ rẹ́ǹtì nǹkan ni bọ́ọ̀lù àlàyé rẹ̀ àlàyé rẹ̀ ní pé ó ti gbìn nǹkan yìí ó ti gbìn yìí kèé sì ṣe ilẹ̀ rẹ ṣùgbọ́n ọmọ ìpínlẹ̀ rẹ kọ́ kèé ṣe ilẹ̀ rẹ ṣùgbọ́n ọmọ ìpín ẹni tó yọ̀ǹda fún ọ kọ́ lónìí lẹ̀ àwọn abéèrè yìí ṣe irú tó gbìn yìí tó lo oṣù kan oṣù méjì àbóṣù mẹ́ta tó wá ti pàgbàdo ni téèyàn bá fẹ́ gbin irú rẹ̀ sórí ilẹ̀ téèyàn lọ bá ẹni tó nílẹ̀ pé mo fẹ́ gbin nǹkan báyìí sórí ilẹ̀ rẹ o èló lọ́ọ́ gbà ń táwà so èló ni irúfẹ́ àwọn èèyàn máa ń gbà nírú ilẹ̀ ń bó ti tó àti irú tó gbè síbẹ̀ tẹ́ bá sọ pé iye tí wọ́n máa gbà láàrin ìgbà tí wọ́n bá fi gbìn sí ìgbà báyìí ọjẹ́ twenty thousand àti pé ọ̀ọ́dà twenty thousand padà fún ẹni tó gbìn kan sórí ilẹ̀ rẹ̀ ẹ̀ làwọn fi pé wọ́n sáré ọ̀hún fi ṣubú àti kàmẹ́ńtọ́rọ̀ fama lè mọ̀wòlá àfàkàt ilà kírọ̀ fama àfa àtọ́ kápá máa yí pé fama lè mọ̀wòlá àfàkàt ilà kírọ̀ ẹ̀rí ẹni tí ó ní ilẹ̀ kò sí nǹkan kan tó lè gbàjú pé owó rẹ́ńtéètì lọ pé ilẹ̀ mi tó gbé nǹkan sí iye báyìí ó ní mo gbé kalẹ̀ kọ̀lẹ́tọ̀ gẹ́bí ti èyí tá a sọ lọ níbi ti algoslo ọsọ yìí pé o ti gbé nǹkan sórí ilẹ̀ mi ọ̀ya kọ́ gbé nǹkan ìgbìn rẹ kó mu kó mbẹ láàrin ojú báyìí tó kọ̀lẹ́tọ̀ bẹ́ẹ̀ yàtọ̀ sí ti alagọ́sùkò tí a sàlàyé lọ tó ṣe pé àlàyé náà tó ìyapẹ́nu àwọn onímọ̀ ọ wà ní ibẹ̀ ṣùgbọ́n ìtọ́ tẹ̀sùn wọ̀ níbi tí alagọ́sùkò onígbé ọ̀làǹfààní ẹni tí wọ́n gbẹ́sẹ̀ lé nǹkan rẹ̀ ọ̀làǹfààní láti sọ yìí pé kẹ́niyẹ ọ lọ mú irúgbìn rẹ̀ kú torí pé àwọn sọsọ yìí pé òun náà sanwó ọ̀yà ni àwọn hànábìlà nítorí gbára lé ní hadith ṣe ọ̀làlàáfíà gẹ́gẹ́ àti sàlàyé rẹ̀ lọ ní ìjẹ́jọ́. wàzáàrì ọ̀hún bí ṣubú àti nkàbẹ̀nkárọ̀ fàmà lè màwùlá àfàkà ilẹ̀ kírọ̀ ìyẹn ni pé ẹn tí ó ní ilẹ̀ ọ̀làǹfààní kankan tí ó lè rí gbàjú wípé yọ̀ọ́ kàgbà owó pé mo gbìn nǹkan sórí ilẹ̀ rẹ owó ni ọgbà ṣùgbọ́n arúgbìn ẹni òun náà ni yóò ní. ṣùgbọ́n owó tọ́sọ yẹ yọ lọ gbà padà tọ́ba ṣe pé ẹni yẹ kèsè pé tọ́ba ṣe pé ẹni yẹ yọ lọ gbà padà lọ́wọ́ ẹni tí ó yọ̀ǹda rẹ̀ fún àbí tó gbowó ọ̀yà lọ rẹ̀ pé pé yìí síbi kó mú owó báyìí wá afáàtò tẹ̀síwájú pé wà mùtàḥíkùl àrùdì min dhi ṣubuhati bàdàlbìnà àwùgárísìn àwùcìmárọ̀tì. ẹni tí ó ní ilẹ̀ tí wọ́n ti ta ilẹ̀ rẹ̀ tọ́padà wàá gbé lọ sílé ẹjọ́ àbí tọ́padà sàlàyé tọ́padà ipò ńlọ nílẹ̀ ṣùgbọ́n gba àwọn kí wọ́n tó dá ẹjọ́ ipò ńlọ nílẹ̀ àbí kí wọ́n tó kí ẹ ń ọta eh, ilẹ̀ tẹ́lẹ̀ kó tó gbà ikú ńlọ ní ilẹ̀ yẹn ìbámu ti pé pẹ̀lú ilé ẹjọ́ ẹni tí ọ wà lórí ilẹ̀ òun ti kọ́ nǹkan lé o ti kọ́ ṣọ́ọ̀pù lé lórí àbí ó ti kọ́ ilé lé lórí àbí kó ti gbin igi sí i àbí àwọn ilé àlàpà bẹ̀tẹ́lẹ̀ kó ti sọ di nǹkan tí ó gbé dìde làbá àrífà sí pé wàmúsẹ̀ ẹ̀kọ́ làárọ̀ dè mí rí ṣùgbọ́n àti ẹ̀ńtọ́ bá gba ilẹ̀ rẹ̀ padà lọ́dún ẹ̀ tí rùjú wà fún nípa wípé ó lérò pé ẹ̀ńtọ́ tà fún un àmẹ́ńtọ́ yọ̀ǹda fún un òun ló ní bàdàlbìnà àwòbárísìn àwòrìmàrọ̀tì bàdàlbìnà lẹ́yìn ìgbà tí ẹni tí ọ wà lórí ilẹ̀ òun ti kọ́ nǹkan lè àwòbárísìn àbó ti gbégi sí àwòrìmàrọ̀tì àbí àwọn alẹ́ àlàpàbẹ̀ ó ti kókó mbẹ̀ ó ti sọ di nǹkan ọ̀tún ó ti gbélé mi lè lórí. yọ̀ọ̀tọ́l bìnnà àwògọ́rùsàwò bíl kìmàtì. ìdájọ́ àkọ́kọ́ tá a sọ fún ẹ tó nílẹ̀ ní pé òrìlé tó wà lórí ilẹ̀ àti irúgbìn tó wà lórí ẹ̀ ìwọ ló ní ṣùgbọ́n ọwọ́ ń bá sí ni pé iye tí lè yẹ dé sáwá pé five million ni ọ̀ọ́dà padà fún ẹ̀ńtọ́kọ́ ilé sórí ẹ̀ ẹ̀rí pé ìta àtọ́ níbi ti alugọ́sùpù ní ni pé a bàlú lé lẹ́yìn ìgbà tí a bá tán ni ìyẹn ni pé a yàwó rẹ̀ pé ilé yìí tá a èló ni yọ jẹ́ ilẹ̀ ni yọ dà padà kìí ṣe pé a bàlú rẹ̀ nígbà tí ọ wà nípò rẹ̀ ṣùgbọ́n níbi tí ẹni tí ìrújú wà fún nípa bó ti dórí ilẹ̀ yìí àní sọ fún wípé owó tá a fún ọ owó pé a válù lé rẹ pé tá a bá tá a bá dàwó tán èló ni ó tó no a válù lé yẹ bó ti wà lódìdí rẹ pé èló ni tí wọ́n sọ pé two million àti pé two million lẹ́ńtì ọkọ̀ nǹkan sórí ilẹ̀ rẹ̀ yóò dá padà ní ó fi máa mú ilé àtìlẹ̀ lọ. àwọn tẹ́rìkù hu wà àjẹrè bọ̀kọ̀ àtìlẹ̀ ọ̀nà mi ẹ̀wẹ̀ choice mi ní dé á sọ fún pé tọ́ba á mọ̀ pé o ò lè fi owó lẹ̀ láti lè fi máa múlé lọ àbí láti lè máa fi mú nǹkan àgbìn lọ àbí igi tí wọ́n gbìn sórí rẹ̀ lọ àti pé ọgbà owó lẹ̀ rẹ lọ́dún ẹ̀ńtọ́ kọ̀ọ̀kan sí yẹn ni pé a sọ pé ilẹ̀ rẹ ìlú ló tó ẹ̀ńtọ́ wa kọ̀ọ̀kan lé lórí òun àwọn sọ pé kó fún ọ lówó lẹ̀ mo rò pé ti ẹnìsìn tíráìsì méjì tán wà fún mi iye lọ́dọ̀ àwọn màlìkíyà ṣùgbọ́n lọ́dọ̀ jùmùhóró lè ọ̀lẹ́mẹ̀ ogunlọ́gbọ̀n àwọn onímọ̀ àwọn sọ pé ìdájọ́ tó wà fún alùpàṣíbù iná lọ́ wà fún alùmọ̀sáhákò mínúkù ìdájọ́ tó wà fún ẹni tó gbẹ́sẹ̀ lé nǹkan oní nǹkan iná lọ́wà fún ẹni tí ó dórí nǹkan oníkan pẹ̀lú rújú ìyẹn ni pé kí ni ìdájọ́ tá a ṣàlàyé lọ ìdájọ́ tá a lọ ni pé a sọ fóònù náà ẹni tó dórí ló lẹ̀ ní tó lérò ìgbébọ̀ yẹn tó tà fún lónìí a sọ fóònù náà yìí pé ìdá kó gbé ilé rẹ kó lórí ilé lẹ̀ torí kó ti padà yín pé ẹni tó tà fún ọkọ lónìí abẹ́ni tó fún ọkọ lónìí àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tí ọkọ nǹkan tó orí ilẹ̀ rẹ̀ yóò fún ọ lówó ilé yẹn ṣùgbọ́n bò ní o ti fún ọ ní pé á bàálù rẹ̀ pé tá a bá dàwó èló ni yóò jẹ́ ni ó fi fún ọ lówó rẹ̀ àwọn sọ pé bí o ti rí nù. àwa lè bẹ̀rẹ̀ pé ṣé àbòsí ò ti wá ṣẹlẹ̀ sí báwọn nígbà tí èsè kó kúkú màmá ó sì ti ń lọ ná owó rẹ̀ kó láti aṣọ fún yín pé kọ́ lọ gbé e tí ò sì ṣe gbé. E kò sí torí pé ó lè gbẹ̀tọ́ rẹ̀ ń bò mí ibo ni ó ti lọ gbẹ̀tọ́ rẹ̀ ọ̀dọ̀ ẹ̀ tí ó mu dé orí ilẹ̀ tí èsì sùn lónìí lẹ̀ mo rò pa gẹ́tì sí tómi pé yálà amútimọ́sáàbù màlìkíyà ni o àbá amútimọ́sáàbù jùmùhórì lọ́rọ̀lẹ́mà ẹ̀ ń tó dórí ilẹ̀ tí ẹ̀ ò lè ṣe kíni tí ẹ̀ ò lè gbé rárá ọ̀wọ́ pé tábàkà ń tábà gbalé lọ́ọ̀rẹ̀ tẹ̀yàn kà fún lówó díẹ̀ wípé àti válù lé rẹ o ní pé tá a bá dáwó iye tó jẹ́rè gẹ́gẹ́ bá ti sàlàyé lọ níjẹjọ yóò sì lọ bá ẹ̀ńtọ́ sàlẹ̀ fún pé owó lẹ̀ mi àti owó lé mi wọ́n wàá válù rẹ̀ fún ẹni yẹn. iye ní ti mọ́tàbù jùmọ́ rẹ̀ lọ́la náà nítẹ̀síwájú ti mọ́tàbù sọ ní pé a ní sọ fún bẹ́ẹ̀ ìdákẹ́ni yóò fi owó léèlẹ̀ kọ́ máa jẹ́ tiẹ̀ ìyẹn ní kẹ́ńtọ́ gbalẹ̀ padà kó fi owó léèlẹ̀ kọ́ máa jẹ́ tiẹ̀ àbí kó fi lẹ̀ rẹ̀ lẹ̀ kí wọ́n wá sanwó lẹ̀ fún. nínú mọ́sáàbù màlìkì àwọn tẹ̀síwájú pé fa in àbá mìzáàkà kóló mìnìkúmá ìsáraka bìlkìmà sẹ́yìn nìfìhìmà. ṣùgbọ́n tí kìnnìkejì bá takú lọ́nà wo. ẹni tá tó ní ilẹ̀ tẹ́lẹ̀ tá a sọ fún pé kó fowó ilé tó wà lórí ilẹ̀ kó fi ilẹ̀ ọmọ ajẹ́ kí ọmọ ajẹ́ tẹ̀ fi owó ilẹ̀ ẹlẹ̀ kọ́ máa nílẹ̀ àtìlé kó ní pé òun ò lówó ilẹ̀ kankan nínú mọ́sáàbù màlìkíyà ni pé a wà á fálù lẹ̀ yẹ a sì fálù lé nígbà wọn fálù lẹ̀ wọ́n ní pé one million wọ́n wá fálù wọ́n fálù lé wọ́n ní pé two million a ti pé àwọn méjèèjì wọ́n ti lọ dá company lẹ́nu àwọn méjèèjì wọn nílé bóun ó ti wá pínlé ẹnìkan mú one over three ẹnìkan mú ìdá méjì tó kù mọ̀rùpá gẹ̀ẹ́sì yẹn ni pé a pín ilé yẹn sí mẹ́ta àbí tọ́ba ṣe pé wọ́n fẹ́ fi máa rẹ́ǹtì ni àwa tọ́ba ṣe pé iye tí ń sẹ tí wọ́n máa rí lóṣù jẹ́ thirty thousand àti pé onílé ọmọ àmú twenty thousand ẹ̀ńtónilé ọmọ àmú ten thousand ìyẹn nínú mọ́sáàbù màlìkíyà torí pé mọ́sáàbù màlìkíyà gba ìpè àní jẹ́ nìkan kan wọn nípa lérí tí wọn bá fẹ́ fi ẹni tó nílẹ̀ tọ́ba sọ pé òun ò ní owó ilé tó wà lórí ẹ̀ tó ń fẹ́ fi lẹ̀ ẹni tí ó nílé náà òun náà sọ pé òun ò lówó ilé tó ń fẹ́ fi lẹ̀ àti pé kò sí nǹkan kan ẹ ti jọ nínú a máa iye sílẹ̀ jẹ́ a sì máa iye sílẹ̀ jẹ́ ńlá fi láàrin láàrin iye nínú mọ́tàbù màlìkéyà ṣùgbọ́n gẹ́gẹ́ bí n ta sọ mọ́tàbù tùmọ̀rù ni pé ìdájọ́ rẹ̀ náà ní ìdájọ́ àti alukọ́sìtì sábà wà mú mọ́sálábù jùmọ̀ rẹ̀ bí sá sọ àní pé ẹni tí ọ lọ kọ́lé sórí lónlẹ̀ tí ò lè gbé torí pé yọ gba nǹkan yẹn padà lọ́dọ̀ ẹni tí ó mú dé ibẹ̀ ìyẹ ọ̀n sàlàyé pé ojúkọ̀nà táwọn èèyàn fi máa ń tan àwọn èèyàn tọ́mà kó ń kọ́ ló ń nílẹ̀ tí a sáré tà fún ẹlòmíì ní tàbùsí pé sáré máa pọ̀ nǹkan sórí ẹ̀ pé kò lè ju ẹjọ́ lọ àdánwò àti fìtínà nírú ẹni bẹ́ẹ̀ ló ń kó bá rẹ̀ yọ gba owó yẹn tó tọ́ ṣùgbọ́n kò ní ní àlùbáríkà àdánwò ni ó padà jẹ́ nílé ayé àdánwò ni ó sì tún padà jẹ́ lọ́jọ́ gbìndà kìlámà lára ń tó sì yẹ kí ìjọba ó mójútó púpọ̀ nítorí pé lára ń ti ń fa okùnfà ìgbẹ́mìímí àwọn èèyàn púpọ̀ nínú ìsẹ̀mí ayé tá a wáyé ara ru kéèsì ẹ ọjọ́ kan bẹ̀ tẹ́ bá béèrè lọ́wọ́ àwọn lọ́yà ọ̀pọ̀lọpọ̀ kéèsì tó wà ní kóòtù lónìí a rí pé lérí pé ẹnìkan talẹ̀ ẹnìkan padà sọ yí pé rárá òun kọ́ lónìí òun náà lọ́pọ̀lọpọ̀ ẹ̀ èyí tó ti pọ̀ jù ń bẹ̀ àbòsí kódà àwọn kan ti jẹ́ balógun lérí irú ẹ̀ tó ṣe pé wọ́n gbalẹ̀ ńlẹ̀ wọ́n sì lọ tà fún ẹlòmíì wọ́n sọ pé kọ́sárì máa kọ́ nǹkan ní oríire so bí ọba jàjàbọ́ ńlẹ̀ ayé ó lè jàjàbọ́ tọ́ba ti ọjọ́ gbèdé àlùkìyàmà kọ́nà ọba kọ́sà ló wà níbẹ̀. afa àtẹ̀síwájú pé wàfà sàbìlọ̀gàlà ti hamsun lèlà abẹ́t màrọ́dà fi àyèbín wà bẹ́ẹ̀ẹ́n kàdífàṣẹ̀. afa ní pé ah, bóyá ká gbómi ká lè lónìí àyèbí five thirty ló àbí five twenty ẹ̀ ká lè láǹfààní àdéhìí five million ẹ̀ ẹ̀ jẹ́ ká kàtà. وفاز بالغلة خمس للأبد ما رد في عيب وبيع قد فسد أو خرجت من يده بالشفعة أو استحقت من يدي ذي شبهة ومثل ذا مفلس بالامترة فربها أولادها بلا بالامترة afa ni pé wàfẹ́ sẹ́mìlẹ́kálẹ̀ ti hamsun lila abed àwọn èèyàn márùn kan wà tó sẹ́yìn pé àní wọ́n máa ní algalla algalla ni tó suyọ látara nǹkan bíi pé ẹnìkan ọ ọ ọ ní ẹrú àbó ní ẹran àbó ní mọ́tò àwọn kan tí ń rí aláìsílérí mọ́tò yẹn gálà ni. ẹ rí i pé nígbà àṣàlàyé lọ tẹ́lẹ̀ ò ní bí kí nǹkan dọ́wọ́ ẹnìkan nísìn kó ti lò ó ní lílo pé ó ti fi nǹkan yẹn rẹ́ǹtì ó ti fi mọ́tò rẹ́ǹtì lápèjúwe àbó ti gùn ún gbogbo tí ń ṣe yẹ ó ń ṣe ìsìnkú láàlú nǹkan ni àwọn èèyàn márùn kan wá wà tó ṣe pé tí wọ́n bá ṣàǹfààní pẹ̀lú nǹkan báwọn wọn ò ní dá nǹkan yẹn padà wọn ò ní sanwó nǹkan yẹn padà yẹn pé wọ́n ti gun mọ́tò àbí wọ́n ti gun ràkúnmí wọ́n ti ṣàǹfààní pẹ̀lú ẹ̀ àbí wọ́n ti gbé fún wọ́n ti gbélé wọ́n ti gbé fún yàn wọ́n ti fi rent táà ní sọ pé ẹ lọ dáwó tẹ gbà lérí ilé yẹn ẹ lọ dá padà àbí nǹkan tí ẹ ti gùn ẹ lọ dá owó rẹ padà àwọn márùn kan wà wàfáàzà bẹlẹbẹlẹ tó samson lẹlẹ abẹt màá rọdà fi àyè bí wà bẹyẹ ẹyìn kọdí fasad ẹni àkọ́kọ́ ni màá rọdà fi àyè ẹ ń tọ́sọ yìí pé ọ̀rà ọjà ọ̀rà mọ́tò lápèjúwe ọ̀padà wàá hàn pé mọ́tò gùdẹ̀ ní àtà fún lọ́wọ́ àlọ́ dá padà mọ́tò tẹ sàyè mọ́tò gùdẹ̀ ni kótó wá ti sọ́fà yìí pé mọ́tò ogun dẹni ó ti lò ó ó ti gùn kódà ó lè tún fi gbèrò gan irú ẹni yẹn lílò tó lòun àǹfààní tó ṣeun àní sọ pé kó mówó ẹ̀ wá kílẹ̀ rí rẹ̀ ó ní hadith àkọ́kọ́ tí a sàlàyé ẹ̀rí pé irú kéèsì yẹn gángan ńlọ́sẹ̀lẹ̀ láyé anabi wa muhammed sallallahu alayhi wa sallam kéèsì yẹn wá nípìnlẹ̀ àwọn kéèsì mi bẹ́ẹ̀ kí làwọn kéésì mi tó tún jọ mọ̀rọ́dà fi àìdín wà bẹ́ẹ̀ ń kọ́dí fásad àbí ẹni alákọ̀ọ́kọ́ òǹlẹ̀ńtọ́ dá ọjà padà ní ti àléébù tó wà lára ẹ̀ lílò tó lò ó síwájú kó tó dá àléébù rẹ̀ padà kò ní í ṣe kíni kò ní í ṣùṣà ẹni ẹlẹ́ẹ̀kejì èèyàn márùn ni àfàpè ẹni ẹlẹ́ẹ̀kejì òǹlẹ̀ńtọ́ ṣe yí pé ákídù bàjẹ́ bọ́yá kọ̀lẹ́tọ̀ kéèyàn ta nǹkan lẹ́yìn ìgbà tí wọ́n bá ti pèrún tí màmú fi bọ́ sórí kútùbà bó ti á kọ́ bí màmú ti bọ́ sórí kútùbà báyìí ìgbà ló ń tún ara nǹkan bóyá ìgbà ni ọ̀nra tíà yẹ́bi ṣe máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀kọ̀lọ́kọ̀ lọ́jà àbá àti níbòmí tí màmú ti bọ́ sórí kútùbà pẹ̀lú àpanupọ̀ onímímà ní ti ń sẹ́wọ̀n ìwọ ni ẹlẹ́sẹ̀ ni àfikún tí ṣùgbọ́n ìyapẹ ẹnu wà yí pé ṣé akidu rẹ ti bàjẹ́ àbí ò ní bàjẹ́ lọ́dọ̀ imam malik àti imam ahmed akidu tó ṣe kọ́ńtrákì tó wà láàrin ara wọn ti bàjẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé ọjà tọ́ra yẹn ó da padà ẹ̀ńtọ́ tajà ó da owó padà kí ló fà á torí pé wọ́n ṣe é nígbà tí ọ̀lẹ́tọ̀ọ́ sábà sọ pé bìnnà alẹ́ rí mọ́sábù imam malik àti imam ahmed ẹnìkan ta ọ̀ra ọjà nísìnyí lẹ́yìn ìgbà tí wọ́n ti pèrún tí ìmáàmù òfin bọ́ sórí mímbàrí ìrún ẹlẹ́ẹ̀kejì wọ́n ti wá ọ̀rá tán ni wọ́n padà wá sọ fún yín pé à ẹ̀yin tẹ́ ẹ rà yìí kọ́ lẹ́tọ̀ọ́ òun sì ní ó ti ń kàwé lọ́ntì ẹ̀ yọ lọ dá ìwé yẹn padà níbi tó ti rà á yọ wá gba owó padà yìí pé kọ́ńtrákì ọwọ́ àyẹ̀ o kò bá mu rárá ntí ọwọ́ àṣẹlẹ̀ ní pé èyí tó ti aka ńkọ́ àbí tó wá ti pé kọ̀mpútà ni lílò tó ti ló ńkọ́ tó wá ti pé sẹ́ẹ̀tì ni kọ́ọ̀lù tó ti fi kọ́ọ̀lù ńkọ́ níta sọ ni pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wọn èé da tí wọn bá lò wọn èé sekele wọn èé da padà kìyà sanlérí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láyé ànábi wa muhammed sallallahu alayhi wa sallam mo rò pé nísìnyí ẹni ẹlẹ́ẹ̀kejì nu ìyẹn ni pé ẹni tí kọ́ńtrákì tó wà láàrin wọn ọjẹ́ ń tí ọ̀lẹ́tọ̀ nínú sẹ̀ríà tó a ṣe pé ńgbà tí àwọn a ṣe pé ákídù wọn ó ti wà nọ́lífàì pé kò sáfà níbẹ̀ tí a sì ti jọ lò ó láàrin ara wọn ẹni ọ̀ra ọjà ó ti lò ó ẹni ọgbowó òun ti fi ṣòwò ó ti jèrè ńbẹ̀ àní sọ wípé kọjá kí ni o. kí wọ́n dá padà láàrin ara wọn ẹlẹ́ẹ̀kejì ni ẹni ẹlẹ́ẹ̀kẹta aw kharajat min yadihi bish-shuf'ati ẹni ẹlẹ́ẹ̀kẹta nu ṣúfà á padà ṣàlàyé nígbà tó bá padà yá ni pé kí nǹkan méjì kọjá ti kí nǹkan ta nínú àfi kọ́kọ́ sọ fún àwọn tí wọ́n jọ ní bóyá bíi ilẹ̀ nísìnyí bíi plọ́ọ̀tì méjì àbí plọ́ọ̀tì kan kọjá tẹ èèyàn méjì kí ọ èyí ní àpò eléyìí náà ní àpò ẹni kan nínú wọn ò lè ta àpò tiẹ̀ àfi kọ́ sọ fún ẹni tí wọ́n jọ ní wípé lágbájá ọ̀rẹ́ mi àbábúrò mi ṣé ó ṣetán láti ra ìpín tèmi àbó ó ṣetán láti rà tọ́wọ́ sọ pé òun ṣetán láti rà òun lọ lẹ́tọ̀ọ́ kọ́ rà tùmọ̀ lọ́wọ́ sọ pé òun ò ṣetán láti rà àṣepẹ́ ni yẹn lè tà síta á padà sálẹ̀ yẹ àlàyé rẹ̀ lẹ́yìn ẹ̀kúnrẹ́rẹ́ ìyẹn là ń pè ní ṣúfà tí ẹni tí ọwọ́ jẹ́ pásínà pẹ̀lú ẹnìkan tó ti wá ta ọjà rẹ̀ tó ti ta síta ìdájọ́ sẹ̀ríà ni pé ẹ̀ ń tọ́ta fún un á wàá sọ fún un pé ń tọ́ta yìí wọ́pọ̀ ló ní ẹ̀tọ́ rẹ̀ ẹ̀ǹtí ọlẹ́tọ̀ rẹ̀ lẹ́ńtọ́ wà pẹ̀lú ẹni yẹn nípa àdí eléyìí èló lọ́ra ó ní twenty thousand twenty thousand rẹ̀ ní máa lọ ẹ̀ǹtí ó ní ẹ̀ǹtọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ẹni yẹn tí wọ́n jọ ní nǹkan yẹn òun lọ́lẹ́tọ̀ kọ́ra lókòrógbà tó bá sì ti láǹfààní àti kówó lẹ̀ yóò kówó lẹ̀ ẹni tí yọ́ọ̀mọ̀ sí kínní yọ́ọ̀mọ̀ bá tiẹ̀ lọ ṣùgbọ́n síwájú kí wọ́n tó kí ẹni tí ọlẹ́tọ̀ kọ́ ra ọjà kó tó wá kílèmù ẹ̀tọ́ rẹ̀ wípé ah, ọjà yìí èmi ló yẹ kí n rà á kó tó di pọ̀ ta fún aráàta ẹni tí wọ́n tà fún tọ́jú aráàta òun ti lò ń tiẹ̀ mo rò pé gẹ́gẹ́ sí lílò tó lòun àní sọ pé ó mówó ẹ̀ níta bá rí fásitì ni pé àwòkárà jẹ́ mi yé dìhí bí ṣòfò àti yìí àbí kọ́ jáde kúò lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ṣúfà pẹ̀lú pé ẹni tí ọyẹ kọ́ra ọ̀padà kílẹ̀mù yìí pé òun ló ń ní ẹ̀tọ́ sí i lẹ́yìn ìgbà tí ó ti kílẹ̀mù ẹ̀tọ́ rẹ̀ hàn tó sì ti gbẹ̀tọ́ rẹ̀ lílò tẹ́ni yẹn lò ó bìfọ́ gbàm kò ní sùsà. àwísù xìkà míyàdé ní ṣùgbọ́n àti ẹni ẹlẹ́kẹ̀rin nù tó sì pé òun gan ni tọ́pìkì wa ẹni tí ọ̀ra nǹkan sẹ́nìkan padà dé sọ́sọ́ pé ẹni tó ta fún ọkọ lónìí tóun sì ti lò ń tiẹ̀ ó ti gùn bóyá mọ́tò nísìnyí ó ti gùn káàkiri kódà ó ti fi gbèrò ó ti gbowó àní sọ pé kọjá owó padà sẹ́yìn pé wọ́n ní yọ́ da àwọn kankan padà àwọn nǹkan tá a fojú rí báyìí tó wà lẹ̀ bí ọmọ màálù lápẹ́jùwe àbí ọmọ àgùntàn yóò dá yùn padà ṣùgbọ́n àwọn èyí tó ti lò tó ti ṣe ìṣèlákọ̀ ẹ̀ tó ti consume tó ti lọ iye kò ní dá padà. ẹni ẹlẹ́ẹ̀karùn-ún wàmí tùlùdá mufalasun ìnìṣọ́rọ̀ farọ́bùhá àwùlábì hábìlàmtìrọ̀ mufalas ọ̀nlẹ́ntì gbèsè ó ti bo owó rẹ̀ dàrú ìyẹn pé tá a bá wo gbogbo dúkìá tó ní kò ju bíi fifty thousand lọ ṣùgbọ́n gbèsè tó wà lọ́rùn rẹ̀ ọ̀n lọ bí hundred thousand irú ẹni là ń pè ní mufallas ìdájọ́ mufallas nínú sẹ̀ríà ni pé àwọn tó jẹ́ ń gbèsè tí wọ́n bá kílèmù wípé àwọn fẹ́ gba ẹ̀tọ́ àwọn adájọ́ gbọ́dọ̀ dá wọn lóhùn pé lágbájá o ti yáwó lọ́wọ́ tamado o ti yáwó lọ́wọ́ tamado o ti yáwó lọ́wọ́ tamado wọ́n sì láwọn nídìí owó àwọn ìwọ ló wò sí gbogbo owó tó wà lọ́wọ́ rẹ kọ̀kájú ẹ̀ àwọn kan wo ló ní ibo ló ní sí olóńlo òun nílẹ̀ ń bí báyìí òun ní ẹ̀yìn kankan ń bí báyìí a wàá ṣe estimation àwọn nǹkan tó ní o àwọn nǹkan tó wá bùkátà sí ń bẹ̀ tí ó máa gbé aṣọ tí ó máa wọ̀ nìkan ni ó kù fún ẹ rí àwọn agbádá èyí tó sàlékún bóyá bí agbára mẹ́wàá lónìí àbàṣẹ bí ẹyọ kan méjì kù mẹ́jọ yòókù wọn ta ni sábà sọ yìí pé mọ́tò méjì lónìí mọ́tò kan wọ́n lè sẹ́kù fún mọ́tò yòókù wọ́n ta àbí wọ́n ta méjèèjì kan yìí pé máa wọ mọ́tò ké ìtumọ̀ mọ̀fálà sùnù ìyẹn pé gbèsè ti bowó rẹ̀ dàrú o sì rówó san nítorí kù ni pé kí wọ́n ta dúkìá rẹ̀ kí wọ́n fi fún àwọn tó yẹ ní ìmá jẹ gbèsè ló fi léwu púpọ̀ nínú sẹríà torí dúkìá ń dúkìá kò sí gbà lọ́nà ìtọ́ lára tí ó sì máa kọdíyàn nípa rírà lìjẹ náà wọ òní gbèsè wà gbèsè ṣe nǹkan téèyàn máa fi sọ̀sọ̀ gẹ́gẹ́ bí yorùbá ṣe ń fi sọ̀sọ̀ lónìí wípé ní tí ọ̀la sí ẹni yóò lọ máa jẹ gbèsè lórí tí ó tún máa gbèsè ń bẹ̀ bí ọ̀la máa jẹ gbèsè lérí à ń sòkú àbí lọ́ọ́ máa jẹ gbèsè lérí pé ọ́fẹ́sẹ̀ náwó kan tó ṣe pé kìí sọ̀rọ̀ àyàn fún so gbèsè ṣe nǹkan tí èèyàn máa ń gbà sọ̀rùn tí ó fi máa tí ó fi máa yọ̀ ibi tá a wá lọ ni pé nínú àwọn tí ọjẹ ní gbèsè yìí ẹnìkan wà nù wọn tó ṣe pé ọta mọ́tò fún ṣùgbọ́n mọ́tò yẹn wà ń lé rẹ̀ sísìn yìí a ní sọ fún ẹni tó ní mọ́tò yìí pé àti mọ́tò rẹ o àti gbogbo àwọn nǹkan mi o á ṣe iye tó jẹ́ a wà á pin sẹ́yìn pé a sọ pé gbèsè tó jẹ́ ju owó tó wà fún lọ sọ́wọ́ sọ pé ọjọ́ gbèsè fifty thousand gbogbo nǹkan wà wà fún kò thirty thousand lọ thirty thousand yẹn náà láàpín lérí láàpín fún gbogbo àwọn èèyàn níbi ọba ti lẹ́tọ̀ọ́ mo àyè kó ní working bẹ́ẹ̀ á sì ṣùgbọ́n ìyẹn kọ́ la need ṣùgbọ́n ẹ̀ ń tà ní sọ fún tẹ̀ wípé ìwọ náà wà lára àwọn tó ṣe wípé dúkìá rẹ̀ á ṣe ẹ̀ á value rẹ̀ pẹ̀lú dúkìá àwọn míì láti lè fi pín láti lè mọ iye tá a pín fún àwọn tí lágbájá jẹ́ ń gbèsè ẹ̀ ń dúkìá tiẹ̀ bá wà nílẹ̀ báyìí òun ọkà máa gbé lọ́ntì ẹ̀ ni tí nǹkan kan òyìn jẹ́ mbẹ́ ọta mọ́tò fún lọ́yà bá kéde wípé lágbájá báyìí o ó ti di onígbèsè o a sì fẹ́ ta dúkìá rẹ o ntí ìyẹn ni hako ìtìyà lànkẹ́ ni hako ìtìyà irú ẹni yẹ ntí yọ sẹlẹ̀ títẹ̀ ni pé dúkìá rẹ̀ gángan tó wà níbi ẹni tí ọjà gbèsè òun lòun ó máa gbé lọ ntì dúkìá rẹ̀ gángan ni ó máa gbé lọ àní value dúkìá rẹ̀ mọ́ ntí à value ṣùgbọ́n mọ́tò ní mọ́tò ẹni tó jẹ gbèsè létí gùn ó sì létí fi ṣe kábúkábú gan kó ti fi gbèrò ṣé àwọn aṣọ fún yín pé kọ́ dá owó padà no níta fún àrífà sínú pé wàmí tòdá mọ̀fálẹ́sùn ìnìṣọ́rọ̀ fàrọ̀ bùhá àwòlá bìhá bìlàmṣẹ̀rọ̀ ìyẹn ni pé ẹn tó ní dúkìá tí ó wà lọ́dọ̀ mufallas òun náà ni yóò máa gbé lọ ṣùgbọ́n mufallasu nígbà tó ti lo dúkìá yẹn àní pé kó mú owó ọ̀yà àbí owó tó lò àní pé kó mú wá ìyẹn ni nǹkan tá a fà sọ nípa al-istihqaq tó ń túmọ̀ sí pé lónìí a ti parí al a sì ti parí al-istihqaq a rí i pé ní ìjẹjọ náà a sọ pé. Eh, ẹnití ọba gbẹ́sẹ̀ lé ẹrú ẹlẹ́rú tó fún lóyún tó fi bímọ àní pé a sì kọ́ mahadi fún yẹni pé a dájọ́ sẹ̀ríà fún tọ́wá sí kọ́dọ̀ ni bílálà ọgọ́rùn-ún ni wọ́n fún wọ́n fún bílálà ọgọ́rùn-ún kódà ọmọ rẹ̀ àkòtún ní jẹ́ tiẹ̀ ọmọ olówó yẹn ni ó jẹ́ ìyẹn níbi àlùkò ọ̀sẹ̀ ṣùgbọ́n alimusahako minihu a ní sè kọ́ ọmọ hadu ló lórí torí pé rújú wà fún ọmọ rẹ̀ sì ní kò ní jẹ́ ọmọ sayyid kí ọlọ́ọ̀bá kí ó jẹ́ kí ó ti àǹfààní ju bí kó jẹ́ ká gbọ́ yé ju bí àtúntò lọ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk